ẹ jẹ́ kí a gbàdúrà olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọba tó pọ̀ ní ipá àti agbára àyìn lóko torí pé ẹ dára sí wa a dúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run tí ẹ ń bójú tó wa a dúpẹ́ torí pé láti ọjọ́ mẹ́jọ tó kọjá tí a ti kúrò nílé ẹ̀rọ náà bò fi wá sílẹ̀ ẹ dáàbò yín bò wá adúpẹ́ torí pé ẹ jẹ́ kí búburú kan ṣẹlẹ̀ sí wa ẹ̀sìn tó fún wa láǹfààní láti padà wá síbí yìí lónìí ní orúkọ jésù olúwa ẹ gba ọpẹ́ wa bàbá mo bá ti fẹ́ lọ nínú ọ̀rọ̀ yìí ní orúkọ jésù olúwa ẹ dápẹ́ bá wa pàdé ọ̀rọ̀ yìí lórúkọ jésù olúwa ẹ ràn sínú ayé wa a gbogbo àgbègbè ilé lọ́wọ́ ní orúkọ jésù ya ìbẹ̀rẹ̀ sí ni máa jọba tàbá rí agbára kágbára tàbí ẹ̀mí èyí tó lè fẹ́ ṣe ìlòdì tàbí ìdènà sí ọ̀rọ̀ yìí olúwa ní orúkọ jésù olúwa ẹ pa dànù ẹ gbogbo ògo ìgbà tá fi kúrò níbí lónìí olúwa lórúkọ jésù ẹ jẹ́ kí ayé wa ó gba ìtura kí ayé wa ó gba ìtúnṣe ẹgbẹ́ tó lè gbọ́ àdúrà wa mo dára lórúkọ jésù fẹ́ dákun ẹ̀rù mi jésù olúwa wa àmín àmín àmín mo kí gbogbo wa kú àpọ̀ sí iwájú ọlọ́run ìgbàgbọ́ mi sì ni wípé kò sẹ́ni tí ó wá sí iwájú ọlọ́run tí ó lọ ní ọwọ́ òfo orúkọ jésù a ò ní lọ lọ́wọ́ òfo ọlọ́run tó ní ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo ló bá wa pàdé lónìí yìí ló sì tó báyìí ní wa pàdé ní orúkọ jésù kristi olúwa wa lónìí a ó sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ kan tó sọ wípé ìrètí olódodo ìrètí olódodo ìrètí olódodo ìrètí olódodo ẹ jẹ́ ká kà nínú ìwé òwe orí èjì ẹgbẹ̀tàléní ogún a ó kà láti ẹsẹ̀ kọkàndín ẹsẹ̀ kejìdínlógún sí ẹsẹ̀ kejìdínlógún ìwé òwe orí kẹtàléníogún láti ẹsẹ̀ kejìdínlógún sí ẹsẹ̀ láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ kejìdínlógún proverbs twenty three fifteen to eighteen wọ́n ti ní ká máa fi òyìnbó sọ ẹsẹ̀ bíbélì ká má bàa máa ṣí bíbélì ọ̀tọ̀ proverbs twenty three fifteen to eighteen àká látọ̀dọ̀ mi níbí ọmọ mi bí ọkàn rẹ bá gbọ́ bí ọkàn rẹ bá gbọ́n ọkàn mi yóò yọ̀ àní èmi pẹ̀lú inú mi yóò sì dùn nígbà tí ètè rẹ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ títọ́ tó jẹ́ ọ̀rọ̀ má ṣe jẹ́ kí àyà rẹ ṣe ìlara sí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n kí ìwọ ní ìbẹ̀rù olúwa ní ọjọ́ gbogbo nítorí bí ìgbẹ̀yìn ń bẹ ní tòótọ́ ìrètí rẹ yóò sì ké kúrò gbẹ́gẹ́ nìkan ṣe àmì bí ìgbẹ̀yìn bá ń bẹ ní tòótọ́ ìrètí rẹ yóò sì ké kúrò nítorí bí nínú inú mi yóò dùn ọlọ́run ní inú mi yóò dùn nígbà tí ètè rẹ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó tọ́ ìrètí olódodo mo fẹ́ kọ́kọ́ mú ọ̀rọ̀ tó jẹ́ ìrètí kí a ṣàlàyé ẹ̀ díẹ̀ lè mọ ibi tí wàásù wa ń dorí kọ ìrètí jẹ́ nǹkan tá a lè pè ní àbájáde tàbí àyọrísí ìgbàgbọ́ ènìyàn tí ó ní nínú kí ó nínú nǹkan tí ó fẹ́ gbà tàbí nǹkan tí ó ń wò àbájáde tàbí àyọrísí ìgbàgbọ́ wa òun ni ìrètí jẹ́ a sì lè pè ìrètí ní nǹkan tí ó lọ́ mọ́ ìgbàgbọ́ a rí i pé níbìkan bíbélì ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nínú ebéèrù orí kọkànlá ẹsẹ̀ kínní ebéèrù orí kọkànlá ẹsẹ̀ kínní ó sọ pé ìgbàgbọ́ ni ìdánilójú ìgbàgbọ́ ìjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a ò tí ì ní ẹ wo ìgbàgbọ́ àti ìrètí ìgbàgbọ́ jẹ́ ìdánilójú ohun tí a ń retí ṣùgbọ́n ìrètí fúnra rẹ̀ òun ni àyọrísí ìgbàgbọ́ wa bí ẹ bá ṣe ní ìgbàgbọ́ sí ni ó ṣe ní ìrètí tó dúró nínú Ọlọ́run sí so àbájáde ìrètí wa òun láàrin nínú ìgbàgbọ́ wa ó jẹ́ bíi àbájáde tàbí àìtọ́rísí ìgbàgbọ́ wa òun ni ìrètí jẹ́ a lè mú ìrètí kúrò nínú ìgbàgbọ́ a sì lè mú ìgbàgbọ́ kúrò nínú ìrètí òun láti rí àpẹẹrẹ rẹ̀ ó ní ìgbàgbọ́ jẹ́ ìdánilójú ìrètí ohun tí a retí ohun tí ìgbàgbọ́ jẹ́ nìyẹn kò sí bá ṣe fẹ́ kò sí bá ṣe fẹ́ sọ ìtumọ̀ ìgbàgbọ́ dáadáa tó tó máa ní ìtumọ̀ tó gbọ́gbọ́n lọ́wọ́ láì fi ọ̀rọ̀ ìrètí sínú ẹ̀ kò sí báyìí fẹ́ sọ ìtumọ̀ tó dáa fún ìrètí tí ó mú ọgbọ́n lọ́wọ́ láì lo ìgbàgbọ́ torí kò sí bí a ṣe ń retí nǹkan gbígbàgbọ́ wò bá sí níbẹ̀ kò jẹ́ mọ́ retí ìrètí ni àbáyọrí ìgbàgbọ́ wa tàbí àṣeyọrí ìgbàgbọ́ wa ní agbára ọlọ́run ní òní a máa wo orúnà tó sọ wípé ìrètí olódodo ìgbà tá ti mọ nǹkan tó jẹ mọ́ ìrètí kí ni ohun tí a lè pè kí àwọn ọlá lè pè ní olódodo kí ni kí ni olódodo túmọ̀ sí mo kọ́ mo ṣe àkọsílẹ̀ pé olódodo jẹ́ a lè pè olódodo ní àwọn tó ń ṣe òdodo torí ọ̀rọ̀ méjì ló papọ̀ lásọ di olódodo nínú yorùbá ta bá yọ ta bá lè pín ọ̀rọ̀ yìí sí méjì tí ó sì tún ní ìtumọ̀ léyìí tó lè jẹ́ ẹni tó ní òdodo oní òdodo ó dàgbà ní sọ̀rọ̀ nípa rẹ̀ ní bá ṣe rí ìtumọ̀ nínú olúwa olúwa tó di olúwa onílé tó di onílé tó di onílé bẹ́ẹ̀ gangan ni olódodo rí oní òdodo ẹni tó ní òdodo òun la pè ní olódodo ìtumọ̀ tí yorùbá ìtumọ̀ tara tí yorùbá ó fún olódodo òun ni ẹni tó ń sọ òdodo tàbí tó ń ṣe iṣẹ́ òdodo ṣùgbọ́n mo rí ìtumọ̀ míì nínú bíbélì ìgbà tí mo ń ṣe àṣàrò nínú bíbélì láàrin ọ̀sẹ̀ mo wá rí ìtumọ̀ ohun tí ọlọ́run pè ní tí bíbélì pè ní olódodo gangan wípé ó ju ó ju ẹni tó ń ṣe òdodo lọ ìtumọ̀ tí mo sì rí wà nínú ẹ̀kọ́ tí Jésù Kristi kọ́ wa nípa èṣù àti aláìṣòdodo ṣe mọ̀ wípé òdodo apá kejì òdodo tàbí kí n sọ pé ẹ̀gbẹ́ lọ́hùn òdodo òun ni aláìṣòdodo a lè pe aláìṣòdodo náà ní aláìṣòótọ́ a lè pè wọ́n ní òpùrọ́ tàbí onírọ́ a lè pè aláìṣòdodo a tún lè pè wọ́n ní èké yorùbá ní oríṣiríṣi gbólóhùn fún wọn ṣùgbọ́n jésù kristi kọ́ wa ní ọ̀rọ̀ kan nípa àwọn èké tàbí aláìṣòdodo tàbí òpùrọ́ nínú jọ̀hánù orí kẹjọ ẹsẹ̀ kẹrìnléní john 8 8 40 44 àrí orí ẹ̀kọ́ ńlá kan kọ́ pẹ̀ tí mo ṣe ìjíròrò lórí ẹ̀kọ́ yìí Jésù sọ wípé tí èṣù bàbá yín ni ẹ̀yin jẹ́ ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ̀yin sì fẹ́ ṣe apànìyàn ni òun jẹ́ láti àtètèkọ́ṣe kò sì dúró nínú òtítọ́ nítorí kò ní òtítọ́ ní inú rẹ̀ nígbà tí ó bá ń ṣèké nínú ohun tirẹ̀ ni ó ń sọ nítorí èké ni òun àti bàbá èké jésù jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn aláìṣòdodo wọ́n jẹ́ ọmọ sátánì àbí ó ní èké ni sátánì àti bàbá èké mo sọ fún yín pé bí òdodo ṣe wà lápá kan ni aláìṣòdodo wà lápá kejì ibi tí mo tún wá kẹ́kọ̀ọ́ wípé kí ló jẹ́ olódodo gangan lélẹ́yìí ìgbà tí àwọn tó jẹ́ òpùrọ́ aláìṣòdodo aláìṣòtítọ́ tàbí ká pè ní èké tí wọ́n bá jẹ́ ọmọ sátánì tí sátánì jẹ́ bàbá wọn èyí túmọ̀ sí wípé olódodo jẹ́ ọmọ ọlọ́run ìtumọ̀ míì tí mo wá lè fún olódodo ni wípé ọmọ ọlọ́run gbólóhùn kan náà ni mo sọ wípé olódodo yorùbá lè sọ wípé olódodo ni ẹni tó ń sọ òdodo torí òun ló ní òdodo la fi pè ní olódodo ṣùgbọ́n nínú bíbélì ìtumọ̀ tí jésù fún nínú ẹ̀kọ́ yìí ni ọmọ ọlọ́run ọmọ ẹnìkan lè yóò jẹ lásìkò kan ẹni tí ó bá tí ì bá ti ṣe èké tí ó jẹ ọmọ sátánì ah, ajẹ́kọ̀ọ́mọ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn tí ni pè ní olódodo nìyẹn mo wá láwọn béèrè kọ̀ọ̀kan ìbéèrè àkọ́kọ́ ni wípé olódodo tàbá sọ wípé ta ni olódodo sọ wípé àwọn ọmọ ọlọ́run ọ̀dà tàwá ni àwọn ọmọ ọlọ́run ta ni àwọn ọmọ ọlọ́run lónìí ìdánilójú tí èyí lè fi ọwọ́ báyà sí ni wípé tí ìyẹn bá ti jẹ́ ẹni tó ń ṣe ìfẹ́ ọlọ́run lákòókò tó ti gba jésù kristi sínú ayé rẹ̀ àti olùkọ́ tó gba jésù kristi ní olúwa àti olùgbàlà rẹ̀ tó sì ń ṣe ìfẹ́ ọlọ́run ẹni yẹn lè fọwọ́ báyà wípé ọmọ ọlọ́run lòun torí sọ pé ìwọ̀nba àwọn tó bá gbà á gbọ́ ni a fi agbára fún láti di ọmọ ọlọ́run a jẹ́ wípé àwọn onígbàgbọ́ ni a mọ̀ sí ọmọ ọlọ́run àwọn onígbàgbọ́ ni a mọ̀ sí ọmọ ọlọ́run àwọn tí ó ń ṣe ìfẹ́ ọlọ́run ní gbogbo ìgbà àwọn tó ń ṣe ìfẹ́ ọlọ́run ní gbogbo ìgbà jésù kristi fi ìdí àwọn tó ń ṣe ìfẹ́ rẹ̀ yìí múlẹ̀ ó ní nínú mátí orí keje nínú mátí oríkejì ẹsẹ̀ kọkànléní ogún mátí oríkejì ẹsẹ̀ kọkànlélógún ó um, ó ní àwọn kan wọ ìjọba ọ̀run ó ní àwọn kan wọ ìjọba ọ̀run nítorí wípé wọ́n ṣe ìfẹ́ ọlọ́run bí Jésù Kristi sọ bó ṣe sọ ilé yìí o ó ní kì ṣe gbogbo àwọn tí ó ń pè mí ní olúwa olúwa ni ó wọ ìjọba ọ̀run ṣùgbọ́n ìwọ̀nba àwọn tó ń ṣe kí ni ìfẹ́ ọlọ́run lẹ́yìn tó túmọ̀ sí pé àwọn ọmọ ọlọ́run tó ń ṣe ìfẹ́ ọlọ́run àwọn ni wọ́n wọ ìjọba ọ̀run àwọn olódodo àwọn ọmọ ọlọ́run tó ń ṣe ìfẹ́ ọlọ́run àwọn ni wọ́n wọ ìjọba ọ̀run kí wá tún ni ìfẹ́ ọlọ́run ìbéèrè kejì tí mo fẹ́ béèrè tí mo fẹ́ ká ṣe àṣàrò lọ́kàn wa ni kí a tó lè di olódodo tí ó ní ká tó lè di ẹni tí ó ní ìrètí tí ó ní ìrètí nínú ọlọ́run tí ìrètí rẹ̀ ó sì wá sí ìmúṣẹ agbọ́dọ̀ kọ́kọ́ àwọn nǹkan kan wà tí agbọ́dọ̀ kọ́kọ́ ṣe àwọn ọ̀wọ́ ní ọmọ ọlọ́run àwọn tó ń ṣe ìfẹ́ ọlọ́run àwọn ọ̀wọ́ ló ń ṣe ìfẹ́ ọlọ́run àwọn ni àwọn ni ọmọ ọlọ́run so kí wá wá kí ni nǹkan tí a ń pè ní ìfẹ́ ọlọ́run gangan kí ni nǹkan tí a ń pè ní ìfẹ́ ọlọ́run torí onígbàgbọ́ kan lè sọ pé òun ó dọjọ́ ìsinmi òun lọ sínú ilé ìjọsìn láti inú ilé ìjọsìn bọ́ sí pàdé àdúrà tàbí pàdé bíbélì ní ọjọ́ ọjọ́ ìṣẹ́gun láì mọ ìfẹ́ ọlọ́run ó dàbí kéèyàn máa fi àkókò ṣòfò kó tó wá di ọjọ́ ìdájọ́ kí jésù kristi sọ wípé o ò lè wọ̀jọ́ bá ọlọ́run torí kò ń ṣe pé torí kò pè mí lóluwa ló ṣe wọ bíi ṣùgbọ́n torí kò ń ṣe ìfẹ́ ọlọ́run kí ni ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run àwọn tó ń ṣe ìfẹ́ ọlọ́run ni àwọn tó ń ṣe ojúṣe wọn sí ọlọ́run sí ìsìn ọlọ́run àti sí ìjọba ọlọ́run onígbàgbọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣe ojúṣe rẹ̀ sí ọlọ́run sí ìjọ ọlọ́run sí ìsìn ọlọ́run àti sí ìjọba ọlọ́run kò sí èyíkéyìí tí onígbàgbọ́ lè yọ kúrò nínú rẹ̀ tí ó sọ wípé òun ṣèfẹ́ ọlọ́run torí kò sí tí ó ṣe pàtàkì lónìí ọ̀pọ̀lọpọ̀ afẹ́rẹ́ ìsìn ṣùgbọ́n àfibẹ́ ìfẹ́rẹ́ ìjọba ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé òun fẹ́ mo fẹ́ràn ọlọ́run ah ọ̀pọ̀lọpọ̀ tó wà láyé yìí pọ̀ lè sọ báwọn kórìíra ọlọ́run àfàwọn tí ò mọ ọlọ́run mo fẹ́ mo fẹ́ ká mọ̀ dájú pé àwọn tí ò mọ ọlọ́run tí wọ́n máa ń sọ pé wọ́n kórìíra ọlọ́run tó láwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé ẹ̀sìn wọn ni pé wọ́n kórìíra ọlọ́run àwọn tí ò mọ ọlọ́run wọn kò nínú ìṣẹ̀dá wọn kò nínú ẹ̀dá tí ọlọ́run dá ẹ̀dá díẹ̀ kékeré ni wọn ọ̀pọ̀lọpọ̀ ló mọ ọlọ́run àwọn tó mọ ọlọ́run ló pọ̀ ṣùgbọ́n ohun tó yàtọ̀ ni pé wọn ò ṣe ìfẹ́ ọlọ́run ìyàtọ̀ tó wà láàrin àwọn tó mọ ọlọ́run àti àwọn ọmọ ọlọ́run àwọn ọlọ́run tá sọ̀rọ̀ padà pẹ̀lú lódodo òun ni pé àwọn ọmọ ọlọ́run ó ṣe ìfẹ́ ọlọ́run àwọn tí ó tí ó kàn kàn mọ ọlọ́run lásán tí wọ́n ń ṣe ọmọ ọlọ́run wọn ò ní ṣe wọn kì í ṣèfẹ́ ọlọ́run wọn ń ṣèfẹ́ ọlọ́run a gbọ́dọ̀ rí bákan náà pẹ̀lú àwọn tó mọ ọlọ́run a gbọ́dọ̀ mọ ọlọ́run kí a tún ṣe ìfẹ́ ọlọ́run òun ló sọ wájọ ọmọ ọlọ́run onígbàgbọ́ tí ò bá fẹ́ràn láti wà ní abẹ́ ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ wípé ọlọ́run wo ló wá pè ní bàbá ẹ̀ tàbí onígbàgbọ́ tó bá fẹ́ràn ayé ju ọlọ́run lọ ọlọ́run ó túmọ̀ sí pé ọmọ ọlọ́run ṣùgbọ́n kò ṣe fi ọlọ́run tàbí onígbàgbọ́ tó ní nǹkan láàmì tó gbé lé lọ́kàn tàbí tó gbójúlé tó gbọ́kànlé yàtọ̀ sí ọlọ́run ó lè mọ ọlọ́run ṣùgbọ́n kò ṣe ìfẹ́ ọlọ́run kò ń ṣe ọmọ ọlọ́run torí pé tẹ́bá tẹ́bá tẹ̀ lọ́dọ̀ àwọn babaláwo tó bá ṣe àwọn ètùtù tàbí oríṣiríṣi nǹkan tó bá ṣe fún yìí àwọn babaláwo náà tún máa fi wọ́n máa sọ pé lágbára ọlọ́run yóò ṣiṣẹ́ àwọn agbára ọlọ́run ló ṣiṣẹ́ kò ṣe pé wọn ò mọ ọlọ́run pé ọlọ́run lè jẹ́ kí kan ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ń ṣọmọ ọlọ́run òun ló bá tí wọn fi ṣe ìfẹ́ ọlọ́run tó wọ́n fi ní àwọn nǹkan tí wọ́n pàjọpọ̀ tí wọ́n tún fún àwọn ènìyàn a gbọdọ̀ rí bákan náà pẹ̀lú wọn ọmọ ọlọ́run ni àwa a gbọdọ̀ mọ ìfẹ́ ọlọ́run a gbọdọ̀ ṣe ìfẹ́ ọlọ́run a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà ọlọ́run téèyàn bá pe ara rẹ̀ ní ọmọ ọlọ́run tó lóun mọ ọlọ́run tó ń ṣe ìfẹ́ ọlọ́run ó a tún gbọ́dọ̀ tẹ̀lé ìlànà ọlọ́run ìlànà rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì wà nínú ìwé mímọ́ ìgbà tí a bá ti ń gbọ́ ìròyìn ìròyìn míì tó tako ti ọlọ́run tí a sì tẹ̀ sí ìròyìn ti ayé ó fi hàn wá wípé bákan náà la rí pẹ̀lú tayé a kàn mọ ọlọ́run lásán ni a kì í ṣọmọ ọlọ́run torí àṣefẹ́ rẹ̀ ṣẹ́ni wa ohun tí ó mú wa yàtọ̀ níbi gbogbo àti nígbà gbogbo òun ni wípé a mọ ọlọ́run à ń ṣe ìfẹ́ rẹ̀ òun ló sọ wá di ọmọ ọlọ́run òun la lè fi pè wá ní olódodo òun la fi pè wá ní olódodo la lè fi pè wá lódodo bàbá padà sí peter aka kí wá ní ìrètí àwọn olódodo nínú òwe yẹn sọ fún wa wípé ọmọ mi léyìí tó fẹ́ wá pé a jẹ́ ọmọ ọlọ́run ó ní ọmọ mi bí ọkàn rẹ bá gbọ́n bí ọkàn rẹ bá gbọ́n ó sọ fún wa pé kan wípé tí ó sì ń sọ ọ̀rọ̀ tí ó tọ́ léyìí tá ń pè ní tó sì ń ṣe òdodo ẹsẹ̀ tó kẹ́yìn ní nítorí nítorí pé ìgbẹ̀yìn ń bẹ nítòótọ́ tí o bá sì ṣe gbé léyìí ìrètí rẹ kì yóò sì gé kúrò ẹni tó bá jẹ́ olódodo tó mọ ọlọ́run tí sì ṣe ọmọ tó tó jẹ́ ọmọ ọlọ́run àkọ́kọ́ ni wípé ìrètí rẹ̀ kò ní gé kúrò mo gbàdúrà pé ní orúkọ Jésù gbogbo tí à ń retí nínú ayé wa ló tò wá lọ́wọ́ ṣẹ́ni tó lè bàyàn nínú jẹ́ tàbí tó mú ọkàn ṣáré tàbí tó mú ọ̀pọ̀lọpọ̀ sáko kúrò níwájú ọlọ́run òun ni kéèyàn retí nǹkan lọ́pọ̀lọpọ̀ ní fún ọ̀pọ̀lọpọ̀ gbà kó má rí gbà ẹ̀mí ọmọ ọlọ́run ó gbọ̀n tó bá retí kan ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbà pípẹ́ tí ò rí gbà ṣùgbọ́n tó lè mú ìrètí wa tó lè tí ò ní jẹ́ nǹkan tí ọlọ́run gé kúrò òun ni wípé a gbọ́dọ̀ jẹ́ olódodo a gbọ́dọ̀ mọ ọlọ́run a sì gbọdọ̀ ṣe ìfẹ́ rẹ̀ ìdùnnú ọlọ́run yóò jẹ́ láti fún wa gbogbo nǹkan tí a bá fẹ́ nígbà tí a bá ti ṣe ìfẹ́ ìfẹ́ títí ẹ̀ náà ìkan kejì tí mo fẹ́ ká mọ̀ nípa rẹ̀ ni wípé ẹ jẹ́ ká lọ sínú ìwé àìsáyà orí kọkàndínní ọgọ́ta àádọ́ta ẹsẹ̀ kejì ó ní àwọn ọba ni yóò jẹ́ alágbàtọ́ bàbá fún ọ mo fẹ́ kẹ́ nìkan ṣàmì àwọn ayaba àwọn ayaba wọn ni yóò sì jẹ́ aya alágbàtọ́ wọn yóò foríbalẹ̀ ní iwájú rẹ pẹ̀lú ojú wọn ní dídàbolẹ̀ wọn yóò máa lá erùpẹ̀ lábẹ́ ẹsẹ̀ rẹ lẹ́yìn tó fi mọ̀ wípé kò sí àwọn ẹwọ àwọn tí mẹ́rin pé àwọn ọba wípé kò sí báwọn yẹn wọ́n ṣe fẹ́ tóbi tó níwájú títì ẹ níwájú títì ẹ o èèyàn ńlá nìwà tún jẹ́ àbí níwájú wọn lórí títí ẹ èèyàn ńlá nìwà jẹ́ níwájú wọn ẹ̀sìn wọlé ìṣẹ̀lẹ̀ sí Èlíjà Èlíṣà àti gbogbo àwọn wòlíì Ọlọ́run torí àwọn ọba àwọn ọba máa ń sáré lọ bá wọn ni kò sí bí ọbọ̀ ṣe wọlé wọn tí ó dúró lóru ẹ̀bá rántí ẹ̀bá rántí àbá rántí kankan rárá ẹ ká wo ìgbà tí Sọ́ọ̀lù ya aṣọ Sámúẹ́lì ó ń bẹ̀ ní pé má ti lọ dákun bá mi ṣe bá mi ṣe ìrúbọ iṣẹ́ ọlọ́run láti ìlọ tó fi yá aṣọ rẹ̀ mo mọ̀ wípé lórí ìkúnlẹ̀ ni sọ́ọ̀lù tó jẹ́ ọba ni ó wà láti máa bá samuel sọ̀rọ̀ tó jẹ́ ìwòbí ọlọ́run àwọn ọmọ ọlọ́run ẹ wá wo ibi tó kẹ́yìn ó nígbà náà ni ìwọ yóò mọ̀ pé èmi ni olúwa gbogbo àwọn àwọn tí wọ́n ní ìrètí nínú mi ni a kì yóò jákulẹ̀ ìrètí wọn ọlọ́run ní jákulẹ̀ nínú rẹ̀ ẹwọ ìrètí olódodo Ni kò ní jákulẹ̀ ní ẹnikẹ́ni tó bá jẹ́ olódodo ní àwọn ọmọ ọlọ́run tó mọ ọlọ́run tó ń ṣe ìfẹ́ ọlọ́run ìrètí wọn ò ní jákulẹ̀ láíláí ní orúkọ jésù ìrètí yóò ní jákulẹ̀ ẹ ṣàmì dáadáa ìrètí yóò ní jákulẹ̀. nìdí tí lè tí wọn fi ní jákulẹ̀ nítorí pé wọ́n nínú olúwa nìkan ni wọ́n ti ní ìrètí wọn nínú olúwa nìkan ni wọ́n ní ìrètí sí ṣe ni mo tí ò jẹ́ kí àwọn èèyàn jẹ́ ọmọ ọlọ́run dáadáa lónìí ni wípé ìrètí wa ti pín yẹlẹyẹlẹ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí a ti ń retí àwọn nǹkan wa ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ ọlọ́run nínú olúwa ni ìrètí wọn yóò wà ẹ jẹ́ ká wọlé nínú orin dáfídì orí kẹtàlé ní ogójì ẹsẹ̀ karùn-ún psalm forty three verse five ó ní èéṣe tí o fi ń rẹ̀wẹ̀sì ìwọ ọkàn mi èéṣe tí o fi ń ru tí o fi ń ru sókè nínú mi fi ìrètí rẹ sínú olúwa fi ìrètí rẹ sínú olúwa àwọn olódodo nìyẹn ìrètí wọn nínú olúwa nìkan ni ó wà òun ló fi jẹ́ pé ìrètí wọn kò lè kò lè kò lè a lè gé kúrò láíláí ìrètí wọn nínú olúwa nìkan ni ó wà tí ìrètí wọn bá sì wà nínú olúwa ó nítorí èmi yóò máa yìn olúwa yìí kan náà ló wà tún jẹ́ olùgbàlà mi àti ọlọ́run mi báwo lè ń ṣe ní olúwa ní olùgbàlà àti ọlọ́run rẹ̀ tí ìrètí rẹ̀ wáyé ìrètí rẹ̀ ò lè yẹ̀ láíláí ní orúkọ Jésù ìrètí yóò ní yẹ̀ ẹ jẹ́ ká tún sáré wo àti dé ẹ̀bá parí ẹ jẹ́ ká wo orin Dáfídì orí kẹta orí kọkàndínní ogójì náà ẹsẹ̀ keje psalm thirty seven thirty nine verse seven ṣùgbọ́n ní ìsinsìnyí Olúwa kí ni mò ń dúró dè ìrètí mi ń bẹ nínú rẹ àwọn ọmọ Ọlọ́run tó fà á tí ibi tí wọn ò fi lè yẹ lílé torí pé nínú ọlọ́run ni wọ́n fi ìrètí wọn sí torí wọ́n jẹ́ ọmọ ọlọ́run tó ń ṣe ìfẹ́ ọlọ́run nínú ọlọ́run nìkan sì ni ìrètí wọn wà tó láwọn ọ̀rọ̀ ẹgbẹ́ ká wọ ẹsẹ̀ bíbélì jẹ ọ̀kan tàbí méjì sí ká tó kúrò ní ibí yìí ká wo àǹfààní kí ni ó jẹ́ fún olódodo tó ní ìrètí rẹ̀ nínú ọlọ́run àǹfààní kí ló fẹ́ jẹ́ fún olódodo tó ní ìrètí rẹ̀ nínú ọlọ́run ẹ jẹ́ ká wo ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ kejìlé ní ẹsẹ̀ kẹrìnlé ní ogún proverb ten twenty four ohun tí ènìyàn búburú bẹ̀rù yóò dé bá a ẹ wá wòkẹ́ tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ọlọ́run tó mọ ìfẹ́ ọlọ́run tó ń ṣe ìfẹ́ ọlọ́run àwọn tí a pè ní olódodo ó ní olódodo yóò rí ohun tí ó fẹ́ gbà ní orúkọ jésù gbogbo nǹkan fẹ́ inú ayé wa láwọn ìgbà lọ́wọ́ lọ́rùn ṣùgbọ́n ènìyàn búburú ènìyàn búburú iná la pè ní àwọn aláìṣòdodo aláìṣòtítọ́ èké ẹgbẹ́ kejì ẹgbẹ́ kejì olódodo ó ní ènìyàn búburú kò wọ́n wọ́n wọ́n ohun tí ènìyàn búburú gbèrò yóò padà dé bá wọn ṣùgbọ́n ẹni tó jẹ́ olódodo tó jẹ́ ọmọ ọlọ́run gbogbo nǹkan tí wọ́n bá béèrè ó ní wọ́n rí gbà ní orúkọ Jésù gbogbo nǹkan tàbí lọ Ọlọ́run láàrú gbà ẹ jẹ́ ká tún wo Jeremiah orí kọkànléníọgbọ̀n kọkàndínníọgbọ̀n ẹsẹ̀ kọkànlá eléyìí jẹ́ ẹsẹ̀ ìbéèrè tí gbogbo wa mọ̀ dáadáa ó nítorí mo mọ èrò tí mo tí mo ń rò sí ní Olúwa wí àní èrò àlàáfíà kì í ṣe fún ibi èrò láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí ọjọ́ wá àwọn ọmọ ọlọ́run tó jẹ́ olórí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ó ní èrò dáradára ni òun ní sí gbogbo àwọn ọmọ rẹ̀ ìrètí wọn wọ́n sì ní ìrètí ọjọ́ wájú olódodo ní ìrètí ọjọ́ wájú pápájùlọ ta fi ọlọ́run gbọ́nà ní wípé ìrètí ọjọ́ wájú tí ìgbàgbọ́ wa tí ó jẹ́ kí á rí ohun gbogbo tí a retí gbà ní ọwọ́ ọlọ́run ní ìparí ẹ wo orin dáfídì orí kọkànlé ní àádọ́rin seventy one ẹsẹ̀ karùn-ún nítorí ìwọ jẹ́ ìrètí mi olúwa olódùmarè ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi láti ìgbà èwe mi ẹ jẹ́ gbogbo ọ sọ papọ̀ nítorí ìwọ jẹ́ ìrètí mi olúwa olódùmarè ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi ọ̀rọ̀ àwọn olódodo ọ̀rọ̀ àwọn olódodo lélẹ̀ àwọn olódodo tó jẹ́ ọmọ ọlọ́run tí wọ́n ń ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run ni ìrètí wọn ọlọ́run sì ni ìgbẹ́kẹ̀lé wọn ní orúkọ jésù ìrètí wa nínú ọlọ́run kò níyẹ̀ ìbéèrè tó kẹ́yìn ni wípé ṣe olódodo ni ẹnì kọ̀ọ̀kan wá lè dáhùn ìbéèrè yìí sínú ara rẹ̀ ṣe olódodo ni mí. olódodo òun nìkan ni ó ní ìrètí ọjọ́ ọ̀la níwájú ọlọ́run nítorí pé ìrètí olódodo kò ní yẹ̀ láéláé ọlọ́run ò ní ṣá àkùdé bá ìrètí olódodo gbogbo kalẹ̀ jíjẹ́ olódodo láti sọ fún ọ ohun kan péré báyìí náà ló rọ̀ mọ́ ìṣòdodo òun ni pé láti jẹ́ ọmọ ọlọ́run tó ń ṣe ìfẹ́ rẹ̀ ó yàtọ̀ sí pé ó dájú pé mi ò parọ́ lóòótọ́ òkúrọ̀ ò ní rí àmì àwọn òkúrọ̀ wọn ní rí wọn lè rọrùn o wọn lè déwájú ọlọ́run ṣùgbọ́n àwọn olódodo mi náà tí wọn ò ní jésù kristi nínú ayé wọn wọn lè déwájú ọlọ́run wọn lè dọ̀rùn ewu tí pélé pè ní olódodo nínú ẹ̀kọ́ ta ti kọ́ lónìí tí jésù kristi sọ fún àwọn ní wípé àwọn tó ń ṣe ti ọlọ́run ẹ jẹ́ ká rántí láti ṣe ìfẹ́ ọlọ́run ní gbogbo ìgbà lóòótọ́ ohun orin kan náà tí ayé kọ fún wa àti gbogbo nǹkan tó wà láyé ká wa òun ni pé àwa náà lè dọ́gbọ́n sí tàbí a lè gbìyànjú a sì lè a sì lè fi ọlọ́run ọlọ́run ẹ̀ púpọ̀ ọlọ́run òdélógún ọdún ẹ̀ a sì lè yẹjú tọlọ́run lọ́la ẹ jẹ́ ká sáré yẹjú tiwa lónìí gbogbo ohun tí wọ́n tó àwọn tó wà láyìíká wọn tó ń sọ fún wa ní gbogbo ìgbà ní ṣùgbọ́n àwọn olódodo àwọn tá jẹ́ olódodo tá jẹ́ ọmọ ọlọ́run ẹ jẹ́ ká ṣe ìfi ọlọ́run ní gbogbo ìgbà ẹ jẹ́ ká múnú ọlọ́run ẹ jẹ́ ká wojú rere rẹ̀ ẹ jẹ́ ká súnmọ́ ju ti tẹ́lẹ̀ lọ ẹ jẹ́ ká gbọ́ràn sí òfin rẹ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ fún ìjọba rẹ̀ ṣe tí a bá ti yanjú gbogbo ilé ìkúrò lọ́dọ̀ wa ìrètí wa kò ní mẹ́hẹ̀ níwájú ọlọ́run ní orúkọ jésù kristi nazareti gbogbo okun àti agbára ta ní àti ìfàgbòróróyìn ọ̀tún láti lè ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run á gbé wọ̀ wá lóòótọ́ ó dàbí ká ní kò fẹ́ ṣe é ṣe mọ́ láyé títí wa n ká pè ní ọlọ́run kò fẹ́ fi bẹ́ẹ̀ ṣe é ṣe mọ́ nítorí gbogbo nǹkan ló ti dàpọ̀ ní ayé ní ọ̀làjú ti dàpọ̀ mọ́ fún wa tó fẹ́ dàbí ká ní ìfẹ́ ọlọ́run kò kò kò ó ti ṣòro díẹ̀ ṣùgbọ́n tó bá ṣòro fún gbogbo àwọn ènìyàn kò gbọdọ̀ ṣòro fún àwa tí a jẹ́ ọmọ ọlọ́run àwa tí jésù kristi pè ní olódodo àwọn tí ọlọ́run jẹ́ àwa tí ọlọ́run jẹ́ bàbá wa ṣé torí pé àní lè ṣètò ọlọ́run àwa gbọdọ̀ wá fi jẹ́ bákan náà àti àwọn ọmọ àwọn èké àwọn aláìṣòdodo tí jésù pè ní tó pe sátánì ní bàbá wọn ṣé torí báwo lè ṣe ló lọ láfẹ́ láfẹ́ jíjẹ́ ọ̀kan náà pẹ̀lú wọn òwe kó rí bẹ́ẹ̀ mo fẹ́ gbà níyànjú àti gbìyànjú tó àti gbìyànjú láti mọ ọlọ́run àti gbìyànjú láti fi gbogbo nǹkan tó wù ká máa ṣe sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ta wá síwájú ọlọ́run àti gbìyànjú ìyẹ̀kú kékeré tó ẹ jẹ́ kí a ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run ló ràn wá lọ́wọ́ lórúkọ jésù kristi ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ní orúkọ jésù ẹ fún mi ní okun àti agbára láti lè ṣe ìfẹ́ nínú ayé mi olúwa ẹ fún mi ní okun àti agbára láti lè ṣe ìfẹ́ lọ́nà mi níbi gbogbo nígbà gbogbo ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ẹ jẹ́ ká sì jẹ́wọ́ níwájú ọlọ́run pé olúwa olódodo ni mí ọmọ yín ni mí tọkàntọkàn ẹ má jẹ́ kí àìṣòdodo gbà mí kúrò níwájú yín ẹ má jẹ́ kí àìlèṣèfẹ́ yóò gbà kó gbà mí kúrò níwájú yín ẹ má jẹ́ kí àìlèṣèfẹ́ yín kó sọ mí di ọmọ sátánì ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ kí n lè ṣe ìfẹ́ yín ẹ jẹ́ kí n dúró lórí òdodo àdúrà yìí tí mo fẹ́ ká gbà kẹ́yìn òun ni wípé olúwa ẹ má jẹ́ kí ìrètí mi ó di gígé kúrò gbogbo ìrètí mi nínú yín ní orúkọ jésù olúwa ẹ mú wá sí ìmúṣẹ torọ́mọ yín ni mo jẹ́ mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí máa dárúkọ gbogbo àwọn ìrètí wa ìrètí wa ta ní nínú ọlọ́run gbogbo àwọn ìrètí wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa sọ fọ́lọ́run olúwa mo ń retí nǹkan báyìí olúwa mò ń retí nǹkan báyìí olúwa mò ń retí nǹkan báyìí gbogbo àtàwọn retí ìwòsàn ẹ jẹ́ ká sọ fún ọlọ́run mò ń retí ìwòsàn lórúkọ jésù olúwa ẹ pín ìwòsàn wá fún mi gbogbo àwọn tá à ń retí ohun mèremère àwọn tá à ń retí eh, ohun titun mí níwájú ọlọ́run àwọn tá à ń retí iṣẹ́ titun àwọn tá à ń retí ilé àwọn tá ń retí gbogbo nǹkan tó nǹkan máa retí níwájú ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa jẹ́ wọn olúwa torí mo jẹ́ olódodo ẹ má jẹ́ kí ìrètí mi ó di gígé kúrò níwájú yín olúwa ẹ fi àánú bẹ̀ mí wò lónìí. olúwa dúpẹ́ torí pé ti gbọ́ àdúrà wa ògo ni fún orúkọ mímọ́ yín ògo ni fún orúkọ mímọ́ yín olúwa gbogbo àwa tí a wà lábẹ́ ọ̀rọ̀ yìí lónìí àti gbogbo àwa tó ń gbọ́ wa lórí afẹ́fẹ́ ní orúkọ jésù gbogbo ohun tó jẹ mọ́ ìrètí wa ọlọ́run ìgbàlà ó yá ẹ̀mú ẹ̀mú di ṣíṣẹ ní orúkọ Jésù ìrètí wa ò ní yẹsẹ̀ ìrètí wa ò ní di kò ní kò ní mú ìjákulẹ̀ wa lórúkọ Jésù nínú ìrètí wa a ò ní bá ìjákulẹ̀ pàdé gbogbo ohun tí à ń retí níwájú wa lórúkọ Jésù Kristi Olúwa ẹ fi wọ́n lé wa lọ́wọ́ àsìkò nínú ọ̀rọ̀ yìí pé àwọn olódodo ni àwọn tó jẹ́ ọmọ yín tó ń ṣe ìfẹ́ yín olúwa lórúkọ Jésù ayọ̀ǹda ayé wa sílẹ̀ fún yín lọ́tún lórúkọ jésù olúwa ẹ gbà ṣàkóso ọlọ́run ìgbàlà gbogbo ohun tí ó sọ wá di aláìṣòdodo olúwa ẹ mú ọ kúrò nínú ayé wa ẹ̀mí àti agbára láti lè jẹ ọmọ yín jálẹ̀ lórúkọ jésù olúwa ẹ gbé wọn wá alùpàá torí pé ti gbọ́ àdúrà wa ògo ni fún orúkọ mímọ́ yín ìdàrẹ́ tó ṣàìsàn nínú wa lórúkọ jésù ó yá ẹ máa wò wọ́n sàn lórúkọ jésù ó yẹ gbà ìwòsàn yín gbogbo ẹni tó ṣaláì ní ohun kan tàbí ohun mìíràn ní orúkọ jésù kristi olúwa ẹ̀bá ẹni wọn pàdé olúwa ẹ̀dùn wa nínú lọ́sẹ̀ tó ń bẹ̀ jẹ́ ká padà sí pẹ̀lú ìjẹ́rìsí agbára ẹ̀wọ̀n ọ̀sùn wà yín lókun jésù olúwa wa àmín mo kí wa.